الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين واتخذوا من مقام إبراهيم مصلى قلوا أنك مسلم يبكر لأي مقام إبراهيم أستصداد إليهنا ìbẹ̀láti wá لي كلا kí làwọn بفن tí ń مصلى يا bí táa bá pè ní inú tí a mẹ́nubà kánra wa létí kábẹ̀rẹ̀ láti bẹ̀ náà òun ni pé ilẹ̀ masalasi ìsẹ̀tẹ̀ ni ó ní mọ́ ò bọ́bá ti ní masalasi ni mo fi ilẹ̀ fún ilẹ̀ masalasi ta ní ọlọ́run ọba ni wa annal masajida lillah àkọ́kọ́ ni ẹ̀ àmọ́ bọ́bá ipé mùsọ́lá lèyàn lágbára pé ẹmà kírùn-ún bẹ̀rún náà bọ́bá wù tó tún sọ di ṣọ́ọ̀pù lọ́la sí tí ọjẹ́ haramu ń bẹ nínú àwọn àdájọ́ yìí tí aránra wa létí lánàá òun nípa àwọn kankan bẹ tẹ́yàn gbọdọ̀ sí masalasi àmọ́ bọ́ bá wù ó lè ṣe níbo ni mùsọ̀lá gẹ́gẹ́ bí kíni ka ìṣáàdí ọ̀bọ́ọ̀lá mí nǹkan bá sọnù tẹ́yàn fẹ́ fi lọ èèwọ̀ ni haramu ni tẹ́yàn máa fi nǹkan lọ nínú mọ́sálásí

ọyẹ ká se ẹ̀hìyáú dẹ́wòrìn masjid kí ọlọ́run ní kí masalasi ọmọ sáf pọ́pọ́sìsì wọ lọ́lọ́run ní kí masalasi ọwá sáf kí làwà ń lò fún lónìí kọ́dà báwọn ẹlòmíì bí wọ́n bá ń se ìjọ lẹ́gbẹ̀ẹ́lé wọn sí masalasi ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́lé wọn náà wọ́n ma ha màlà àti rẹ̀ sí ní nínú masalasi náà طهر بيتي للطائفين والعاكفين والركع السجود مثلا سيسبتا ما لون لو كلو لو اغبن inu dauru ti masalasi ye ko play to se play laya nabuwa muhammad sallallahu alaihi wasallam mẹ́rin bá ka ìtàn gbésí ayé annabuwa muhammad sallallahu alaihi wasallam mẹ́sàlásí ni gbogbo kéwútẹ́ àwọn àbúbákírí àti ọmọrù àti ọ̀fùmánù àti àlíyọ àti ibùn àbáṣì mẹ́sàlásí ni yunifásitì tó pòdúsì wọn wọn lọlé kéwú mi fi wasallam nàbí yí sọ̀lọ̀lọ́wọ́ aléhi wọ́sẹ̀lẹ̀ gbogbo kéwútẹ́ àwọn sọ̀hábà ké ìbáwà náà ń lọ mọ́ká ń lọ múra ń lọ ájì hmm? ẹ̀rí pé ẹni tí rìn díẹ̀ láti bèkan sí bèkan ẹ bága tí wọ́n kọ síbẹ̀ pé àfá àti ọkọ̀ yàn kéwú ni o tí ó sì nídì à ń gba fọ́ọ̀mù gbogbo ẹni ọba ti débẹ̀ yóò jòkó wájú wọn ni jójójúmọ́ ayé àwọn làwọn ń sallallahu alaihi wasallam inú challenge ta ní púpọ̀ nílẹ̀ yóòbá yìí ni pé a ló mọ́sálásí bá nẹ́bì ti lò tọ̀ ní tàwà ń lò fún ó kéré nú mọ́sálásí tí wọ́n ma kọyàn kí ó mẹ́ pọ́dàbẹ́ bá tún tọrọ àyè ń bò mí wọ́n sẹ́sẹ̀ ní kẹ àwọn fẹ́ rí kọmití àfaramá tí wọ́n mọ̀ pé jí mọ́sálásí ń se gan-an èyí táwọn ń se ń bẹ̀ ń kọ́ ara dáúrù masalasi nìyẹn láyé annabuwa muhammad sallallahu ala'uwasallam ibẹ̀ ni gbogbo hadithi annabi ta n ka ibi annabi ti n kọ wọn nánu sallallahu ala'uwasallam ẹ̀dàkùn challenge ńláńlá lélẹ̀ ó sì ti yàtọ̀ nílẹ̀ haúsá nàìjíríà kan iná ọwọ́n náà masalasi nílẹ̀ haúsá tẹ̀ ní ríru hálíkọ̀ ilimi báyìí ń bẹ́ láàrin magribi sí ìṣá ìtàwọn yóò fi máa sọ̀rọ̀ tí ó àbákan ma fàtẹ̀sùbá kan kàràkàràkàrà tí bá nẹ́bì ti lónù bá nẹ́bì bá wà mọ́sálásí sí ibi tí ma fa kàràkàrà nù torí àfíká padà nígbàtí ìsepá wà lọ́lọ́n fẹ́ sìn rán annabi ló fi rán sallallahu alaihi wasallam tilawatul qur'an àti soyun joni ngbata ba ya debi ya tiluna wa haqqo tilawati masalasi melo le de loni tí wọ́n fi kùránì dírẹ́sì ẹ̀ pé ìwọ̀n náà mú tí ọmọ ké mẹ́un bẹ́ẹ̀ tí ń rí maka tí ń rí mẹ́dínà kí ló dé tí ò rí bẹ̀yàn àfi a máa fi nǹkan tọ́lọ́run ọ̀bẹ̀ wá máa fi kọ́ bí èso mọ́sálásí ẹjá àfi kí a padà sí ànábì lọ́kọ́ ní mọ́sálásí nú islam sọ́lọ́lọ́ inú challenge ńláńlá mo ti wíta nínú pé mọ́sálásí gbọdọ̀ máa jẹ́bi táwọn èèyàn ó ti máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí ò ní ní di fọ́ọ̀mù tí wọn ò sì ní wáwọn apá wọn fẹ́ gba certificate àmọ́ ká fi àyé lẹ̀ fáwọn èèyàn gẹ́gẹ́ bá ti ń rí ní maka ní madina lónìí náà wọ́n kọ́sẹ̀ ìgbésí ayé ànábì ni sọ́lọ́lọ́ ẹjá gbìyànjú fọ́ràbọ́sẹ̀ kan lọ́sẹ̀ bó se jojúmọ́ fọ́rà báwọn àfáà bá pọ̀ oore ni mẹ́yàn bá dé mọ́kà tó dé mọ̀dínà nísin àfẹ́ lẹ́yìn àṣùbá ń bẹ àfẹ́ lẹ́yìn àyílá ń bẹ àfẹ́ lẹ́yìn àlásàrí ń bẹ àfẹ́ lẹ́yìn magribi ń bẹ mọ́sálásí bá tó bí wọ́n lè pọ̀ ń bẹ́ eléyìí bọ́ bá wa o nínú bá nábi jí ma lò masalasi sallallahu kan rawa létí rẹ̀ inú àṣà dáadáa ni kánan nábi yìí sallallahu alaihi wasallama idha adamin safarin bada abil masjid wa sallafi fi sahihi limami muslim kánan nábi yìí sallallahu alaihi wasallam idha adamin safarin bada abil masjid wa sallafi gbogbo gbàtà náàbì bá travel kó ń lu mẹ̀dínà kíyàn kọ́kọ́ wọnú mẹ̀dínà pé a dé o ilé kà náàbì kọ́kọ́ ma lọ bada a bèlì masjidi masalasi láwọn yóò ti mọ̀ pé a náàbì ti dé bọ́bá sì débẹ̀ sọ́lá fìhì bó se náà fílà araka méjì ànábì ọ̀yá kọ́dà àwọn ẹlòmí ó fi mítíni sí masalasi wọn ní kítà hiyatul masjidi wọ́n kàdé wọ́n ma jókòó wọ́ náà ni ọ̀bámu ànẹ́bì ní gbogbo ìgbà tí yẹn bá ní kọ́ọ̀sì àti wọ masalasi, ẹkí mọ́sálásí ẹsálámà sí masalasi, bóòlù ànẹ́bì ní a mọ́sálámà sí mọ́sálásí kákẹrùn ráka méjì àyàfi bí tí eléyẹ ò ti ní wáyé òun la sọ lánàáhùn ìdájọ́ kan yàtọ̀ fún ìdájọ́ àwọn mọ́sálásí mi kí la máa fi kí kaaba òun ni àtọ̀wàfù pẹ̀lúgbà tẹ́nìkan tún wá dé kàbà lónìí tí wọn mọ̀ tí ó gbé wọ́bẹ̀ pé mọ̀kọ́kọ́ fẹ́ kí tàhíyàtù masjid náà hùn torí tẹ́yàn kọ́kọ́ ma ṣe tọ́ bá wọ kàbà ní kó ṣe kíni kò ṣe tọ̀wà kò nídi ọkọ́kọ́ lọ kí tàhíyàtù masjid àmọ́ gbogbo mọ́ṣálásí yòókù níta ma fi kí mọ́ṣálásí àmọ́ bọ́bá ti mọ̀ pé ó jókòó nú mọ́sálásí ọ̀gbọ́dọ̀ jókòó títí tó fi kírun raka méjì tàhíyàtán lèlmasìlì gbogbo àwọn ilé ìní annabuwa muhammad sọ̀rọ̀ annabi yí parí ìjà nínú mọ́sálásí kọ́dá annabi ò ní kọ́ọ̀tù mi tí ń ti ń dájọ́ nínú mọ́sálásí rẹ̀ náà ni